oníwàwú rẹ̀ ra ìbòdó tí ń bọ̀ lára apá tòmí tó nínú tó bọ̀ láti ibi òkè tó sọ̀tùláì tó fi yìí. mo kírun bẹ́ẹ̀ kọ́dà àmà ìní láwà dọ́kítọ́ká láńtà ó ní ká ní mo bá ọ ní ìbàjíjẹ́ ọ lọ ìní sẹ́mi tó kọ́ fún ọ̀gá ìyàwó pé mo ti gbọ́ dáná sọ pé látúnṣàdùn rẹ̀ hálù ìlà ìlà àtàkùn ọ̀sà yìí gbọ́dọ̀ dìgbàdàgbà سميت إيه هذا المسجد الأقصى <clears throat> ساعة سميت الإمام وأحمد والسياق له وإسناده صحيح ولو من أحمد طريقان آخران إسناد الأول منهما حسن والآخر صحيح وخرج مالك والنساء والترمذي وصحاه من طريق الثالث إلا أن أحد الرواة أخطأ في سنده فجعله من مسند بصرة من أبي بصرة وفي لفظ حي وفي لفظه إيه حيث قال لا تعمل المضي لا تعمل المضي الا الى المساجد في بود تسدي له يكون سيني اجي دي بعد قول في مساجد رجعوا ويا على في مسنده في مسند ابي هريره من طريق الاخرى عنه lè rí ẹlẹ́kẹ́rin náà wà dìtì ń sọ nípa pé ìwọ ni kẹ́hìn máa sìnrìn àjò lọ síbi sàárè lẹ́jọ́ lọ sí ìjọsìn bẹ́ẹ̀. ó ní àátùlù horoja ìyàpò fasahatu ibn ọmọ ó ní mo fẹ́ lọ sí òkè pò mo wá bí ibn mọ́rin fàkọ́lá àmà alimta annabi yakọ́ kó sì wọ̀ mọ̀tẹ́lẹ̀ nípa nàbí sọ pé látúṣàdùn ìhádó ilá ìlà sàfihàn masajid. أما دي بارك من الله دي كاكا أفيه دي كانوا مغاسي متاع المجد الحرام والمجد النبي والمجد الأقصى وداع عنك الطور فلا تأتي يقولوا إيه ما الله بي ما الله بي طور فلو سيدي سنه اللي داع عنك الطور والنسي رجعوا الأزرقي في أخبار مكة الإسلام الصحيح جاء لهم جاء الصحيح ما تلعب أخبار مكة ọ̀rẹ́mọ́kà àwọn tí a yí àwọn tí a bàyàn bàyàn ní máa jẹ́ o ونروى المرفوع منه الطبراني الموجب الكبير من طريق أخرى أورده الهيثمي في المجمع وزاد نسبته وزاد نسبته الأوسط ثم قال رجال ثقات وكذا رواه الفاكهي في تاريخ مكة وابن ماجه عن ابن عمرو وفي هذه هذه الأحاديث تحريم السفر إلى موضع من الموارد وحديث النبوي والإمام الشاب توسيكي يعني المباركة نوع البركة مثل مقابل الأنبياء الصالحين ولا بد بسعرها عليها النبي wáyé wà ní kánát bíláàdì náfì látò ṣàdù wọn ni kódà kó jẹ́ pé àwọn ìgbà wáyẹn pẹ̀lú láàbù pé wọ́n kàn fún yẹn ní látò ṣàdù ọ̀rọ̀mọdún náháyé ọgbọ́n tágbà lérò náà ni pé wọ́n ṣe lé wọn àbí pé látò ṣàdù tó túnmọ̀ ní ìṣẹ̀lẹ̀ pé èyí ṣe fi téèyàn èyí máa èyí máa gbígbádẹ́gbá lọ bìkan ẹ̀ẹ́dẹ́gbà information ni ṣùgbọ́n ìtumọ̀ ni pé ẹ̀ẹ́gbọ́dọ̀ e, كما قال الحافظ ابن ابن حجر الاسقلاني على وزان قوله تعالى olójú ọ̀rọ̀ lọ́nà tó sọ pé falarọ́fàtà wọlé sókọ́ wọlé jìdára fi hajj ọlọ́ni tó bá di hajj èyí sọ̀rọ̀ sọkúsọ èyí sì wà wà bàjẹ́ èyí sì jiyàn ní hajj. kí ni tọ́lọ́ máa sọ ẹni pé ẹ gbọ́dọ̀ sọkúsọ àbí ẹni pé nílẹ̀ ẹni máa ń àìjókòó àìjókòó bí o àìjókòó bí ìtumọ̀ ẹni má sì kí ni o ó jókòó bí ìgbà téèyàn fẹ́ràn ní kábàrò ní ṣùgbọ́n tí wọ́n ti náà yìí so. wọ́n ní wọ́n wọ abúláwò wọ́n wá kàmọ̀kọ́lá bíbí wọ́n abúláwò mi sọ̀rọ̀ yìí náà yìí wọ́n ní kéèyàn irú àgbékalẹ̀ gan ó jìn dojú kákọ̀ fún yẹn فلا tàrúfòfó ولا تفسقوا ولا tùjáde في الحج. hajj kọ́nà bó sọ bẹ́ẹ̀ wọ́n ní kọ́nà ìgbé kalẹ̀ ó rinlẹ̀ pé àìwò tí ìbá ní pé àìwò èèwọ̀ pé àìsí kíkà o ìtumọ̀ ẹni pé má tiẹ̀ gbìyànjú àti débẹ̀ so wọ́n ní kana ọkọ́lá láyẹ̀ sàkímù ayọ́sọ́dà bìzìyàdá tí ilà hàn ìlùkọ́ اختصاصها بما اختصت به ìtumọ̀ ọ̀rọ̀ tánàbí sọ ni pé láyé sàkè kò tọ́ kò tọ́ ayé sọ́dà bí ziyada bí ziyada sí kéèyàn dá ní ẹ̀kọ́ ń fẹ́ sàbẹ̀wò ilẹ̀ àlèyé àlùkọ́ àfi àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta ìfúnjọsìn ètò sọ́ọ̀sì yá rí ọ̀tọ́ sọ̀bì yìí pẹ̀lú pọ́nlọ́ ọba sàdáyẹ̀ rí ẹ̀ fún nǹkan tó inú ọ̀gá tí ó máa ṣẹ̀rí wípé náfíù tí ọlọ́run tánàbí ń sọ nù hadith yìí wọ́n ní ìtumọ̀ náhàyù pé wọ́n kọ̀ ni ìtumọ̀ náà fi ká sọ pé nǹkan ò sí àbí náà rí pé ká kọ̀ nǹkan. wọ́n ní rìwáyà tó ní mọ́sẹ̀ fi hadith sí àtàlẹ́ tó ní látàṣẹ́dú ó sì wà nù rìwáyà mọ́sẹ̀ tánàbí sọ pé látàṣẹ́dú ẹ̀rọ màá gbà látàṣẹ́dú rìwáyà ilá ilá ṣáájú ẹ gbọ́dọ̀ dìgbà dàgbà síbi káàfin قالوا إلا إلى ثلاث مساجد استثناء مفرق قال ربي سوي أني نيدي استثناء مفرق أنت ديدي سرايا ريني والتقدير ونتمنى لا تشد الرجال إلى موضع èyí gbọ́dọ̀ ní gbàdàgbà lọ sí èyíkéyìí ààyè لا ولازمه ولازمه منع السفر إلى كل موضع غيرها ìtumọ̀ ẹni pé wàlásìmù tó túmọ̀ sí ni pé wọ́n kọ̀ fún wa láti máa ṣe ìrìnàjò lọ sí gbogbo ààyè ó di àlọ́sáyè mẹ́ta yìí torí ìdí ọ̀sẹ̀ ẹ̀rọ mọ̀tásínà tó fìdíwọ̀ fọ́nrẹ́gì mọ̀kọ́ dárò bíi àmì làán pé nǹkan tá a bá ṣàdáyẹrí rẹ̀ afaraga ajókòtì mọ̀kọ̀dárún ìyáàmì àá ẹni pé ọ̀rọ̀ general láti kọ̀ fún gbogbo ẹ̀ báwọn ó túmọ̀ sí pé gbogbo tó bá ti yàtọ̀ sí àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta àgbọ̀nsìn àdìlọ́ ولكن يمكن أن يكون المراد بالعموم هنا المخصوص هو المسجد nítorí ẹ̀ ibi tí ẹni tí ànábì ń kọ́lá yìí ọ̀nà ni àwọn mọ́sáàsì ìsìnpá àlè ṣe ìrìn àjò lọ sáwọn ìlú yẹn àbí ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ìrìn àjò pé láti ní ẹ̀jọ̀sìn torí ẹ̀ ẹni lọ amẹ́ríkà mi sì sanskrit bá lọ amẹ́ríkà kò tó wọn àbí èyí lè lọ sí anywhere ní lọ bàdàn èyí lọ sí bàbàdàn sí bàbàdàn títí pé torí ó torí ìjọsìn náà bàdàn ọ̀làgbé àwọn ẹja máa ń travel lọ sí itikaf torí ìjọsìn ní itikaf àbí wọ́n travel lọ sí itikaf so lára tí ó fi di àdéṣe òwe ọ̀tọ̀ ní láti bá parí lẹ́kọ̀ọ́ sáyé sára so most of the time tí ìbá ti pé mọ́tá sí àdúgbò èèyàn ẹ̀rọ mi ò pé mọ́tá tó dọ́gbọ́n bẹ̀rẹ̀ náà ti ta ìjókòó ti gbó wa so tó bá ti ń bò ká ta pẹ́ lọ nìkan kọ́lá fún jókòó ṣùgbọ́n mẹ́ ẹ̀ ń ṣe ìrìn àjò lóbẹ̀ náà ni èyí ká sì ní ìjọsìn sí ni àbí ààyè tẹ́ ẹ so. Yeah. عفان قلت هذا الاحتمال ضعيف وصواب التقدير الأول بما تقدم في حديث أبي بصرة وابن عمر من إقبال السهر إلى الطول ويأتي بيانه ثم قال الحافظ ولا بس ما في صلى الله عليه وسلم مسألة عن يبالي الوعي وني أقمار احتمال لي أقول له وني سبحانه وتعالى إيجيكي ياي كيسي مسألة نكا إيجيكي ياي يا أبو دانير جوسن torí àyíṣò àbí ìbásara àti ibn Umar tí wọ́n kọ̀ fáwọn èèyàn láti lọ sí tóor ṣe mọ́sáàsì òkè ṣùgbọ́n kí táwọn èèyàn pàtàkì rẹ̀ ìkọ́ bá sọ̀rọ̀ nínú Quran àtúrò sí náà pé wàhálà ìbẹ̀rẹ̀ ìlà òkè àwọn máa lọ sí òkè kù láti lọ sí ẹsẹ̀ kò sí mọ́sáàsì bẹ̀ ìwọ̀ náà ni <clears throat> wọ́n ní. ويأتي بيانه لعامة في هذا الحديث أني آه، ثم قال الحافظ في هذا الحديث فضيلة هذه المساجد وأنا حديث تنصر وقالات بفهم مساجد لتاي ومزيتها على غيرها حتي dáṣìdáyà rí sí àwọn àmásáṣe ní ìlẹ̀kùn ní àmọ́sájì àbíyá ìkọ́ sáṣẹ alákọ̀ọ́kọ́ rẹ̀ mẹ́sẹ̀ haram ìgbójú ayé ń dojú kọ kírun àbí eléyìí hajjá ìdìbòm ìrántí hajj sáni kánà kíbílà tàbí umam sálífà eléyìí kíbílà àwọn umam tó ti lọ ní ẹsẹ̀ mọ́bìlis ìgbàgbọ́ máa dojú kọ láti kírun sáré ó sì sára takuwa ẹlẹ́kẹta orí ìpayọ̀ ọlọ́wọ́ bá. orí orí ìpàdé ọ̀rọ̀ wà ní wọ́n lé ewu nìyẹn ṣe ṣàbẹ̀lẹ̀ àgbo ọ̀dà ọkọ̀ àmì ẹ̀rọ tó wáyé. فلهذا هو على شفا يمكن الحرب يقول ما يسمى شوكة مثلا سوى يوم ما يعمل lójú ó sọ nígbà náà yẹn fẹ́ dá mọ́sáàsì mọ́sáàsì ọ̀ ìgbèrò ìtàkùn ìtàkùn ẹ̀kọ́. Nígbà takùn fi àbàdà lọ́lọ́ kí o láyé láyé. Àmọ́ ìdí ó sì sànà wá àwọn ìlú rẹ̀. Sáàsì tí a fi ìpè nílẹ̀ nígbà àkọ́kọ́ lọ́lọ́ àkọ́kọ́ láti àwọn ará wa. Òṣèlú tí wọ́n láti ń sìn exist káàkiri. Wọ́n tún ti wá mẹ́rin náà, àbí? Ní wọ́n láti ẹ̀dùn kọ̀ọ̀kan. Kúbà, wà bẹ́ẹ̀ Ìyá ń sọ pé sẹ́yìn lọ Nàìjíríà. Lára bí mi Terima ให้ที่ตามคน điều thế thì tôi đi tội cảm ơn làm chúng ta qua thì không

Okay. Sim, aqui, cueco, e aí, você que eu aí, aqui, você não sabe se, sabe se, sabe se, المسجد <clears throat> الحرام على المدينة الأساسية آه، ماشي المجلس أفعال مش عارف مين Thank you. آه، Aleyküm selam. Zaten selam. Nasıl? Yok, Okay. Okay. Ganyan mo nun. Bakit? Sabi. Ah. Sa ano òkúta kan ní wẹ́jẹ́. So ìyẹn làwọn kan sì máa ń lò lẹ́nu pé bí láti sàmì ni. Ẹja fi gbé Eh, kíní kan báyìí tí wọ́n mọ̀ tí ó yìí báyìí ó lè má ju bí búlọ́ọ̀kù kan lọ ẹ̀jẹ̀ àrí búlọ́ọ̀kù kan lọ́lẹ̀ láti sàmì pé sàárè wà nù. ẹ̀dùn sẹ́rí àwọn òkúta tí wọ́n máa ń tò yẹn pé sàárè tí wọ́n máa ga yẹn yóò jẹ́ ìlú kò báyẹn òkúta tẹ́ ẹ bá tò ráǹgẹ̀ lára ìdí tá a fi ń bu ìpè sókè díẹ̀ wọ́n lè bá a dà mọ̀ pé òwò tó wáyé pé a bá tún gbé èyí tá a gbò sókè ó lè pàpọ̀ lọ lè padà so ká wá tó òkúta kéékèèké àwọn fáwọn ìṣẹ̀lẹ̀ tí so ìwà òye pé nígbà tá a lè máa tó òkúta sí léde tí ẹjẹ á gbé búlọ́ọ̀kù náà sí ẹjẹ á rẹ̀ kéèyàn tó òkúta ara ń bìí nínú èdè nínú àdà àmàpé kìí bì náà èyí yẹn kọ́ àkọ́ nǹkan kan wà. Thank you.